àmọ́ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi flag wa ṣùgbọ́n a dúpẹ́ pé a tún ti padà dé a pé a tún ti padà dé now ẹ ṣe gan fún náà yẹn sà ọ̀rọ̀ tí à ń sọ lénìí ẹ rí i pé brọ́dà wa ewédọ́gbọ́n wọn ò sọ̀rọ̀ bínú lénìí wọn ò dẹ̀ sọ̀rọ̀ sí ẹnikẹ́ni ṣàbàṣàbà ohun tí wọ́n sọ ni wípé ó ń rú wa lójú irú àwọn sójà tí a ò lè sọrú ẹ̀dá tí wọ́n jẹ́ tọkàn déédé wọnú ìlú ìlú tó lọ́ba tó níjòyè tí àwọn sójà tí a ò mọbi tí wọ́n ti wá tí wọ́n dẹ̀ ń déédé wọlé wọ́n wọlé gbé èèyàn kó má di wípé ìlú dàrú kó má di wípé nǹkan tí a ò lérò ó ṣẹlẹ̀ àwọn sójà yìí gan kó má di wípé ìbínú ọlọ́run kọlù wọn lójijì la ṣe ń ké tọ̀tàn ládẹ̀ ṣe ń bẹ àwọn gómìnà wa ẹni ọ̀wọ̀ bàbá ọmọọba Abíọ́dún Dàpọ̀ ọmọọba Dàpọ̀ Abíọ́dún. ahẹ́n orúkọ wọn náà lẹ ti gbọ́ yẹn wípé kó bá wa pè wọ́n ṣàkíyèsí. Si ó ní bí sójà ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ ó ní ìgbà tí wọ́n rí sójà nílùú tí ogun ò bá dé sójà kì í dédé wọ̀lú o tógun ò bá dé sójà kì í dédé wọ̀lú ohun tó bá ti mú kí àwọn bọ́ìsì àwọn ọ̀dọ́ ìlú àwọn ọdẹ tí ò kì í ṣọ̀daràn tí ò dẹ̀ kì í ṣe olè tó bá ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rí wípé sójà ṣe ń wọ̀lú lọ́sàn kan orúkọ tí wọ́n dẹ̀ ń déédéé gbé èèyàn wọn ọ̀dẹ̀ wá gbé ẹni méjì àwọn agitétọ̀ tó ń kéde wípé kí ilẹ̀ Yorùbá kó lè nítumọ̀ àwọn ni wọ́n ń gbé jù ṣe mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn lè mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ káwọn náà fárígá kó tó dogun kó tó dọdẹ la ṣe ń pariwo báyìí o. <laughs> ògo ìmọ́lẹ̀ oúnjẹ wọn náà lè ti fún wọn yẹn àwọn flaga wọn ni wọn ò ní kúre <laughs> a sọ̀rọ̀ ṣe ò kì í sọ̀rọ̀ dànù abiyamọ ń ṣe pé o ṣùgbọ́n tẹ sọ yẹn fáwọn tó ń bínú wa tó ń tẹrẹ́ẹ̀dì ó ti ṣe mọ́ wọn lára ọṣẹ ló ní kó ṣe o kọ̀ǹkọ̀ ló ní kó kàn wọ́n bá a ṣe ń bọ̀rọ̀ wa bọ̀ a fẹ́ kí gọ́vnà wa bàbá dáadáa bàbá onínúure ẹni yẹni ẹyẹ. ọmọọba dàpọ̀ abíọ́dún. ọmọọba dàpọ̀ abíọ́dún abẹ́ẹ̀rí bọ́ ṣe bí àwọ̀ wọn ṣe máa ń tutù ní gbogbo ìgbà bójú wọn ṣe bó ṣe wà fanimorous. ọba tó bá jẹ tí ìlú bá tòrò orúkọ ẹ̀ kì í parẹ́ o. èyí tó bá dẹ̀ jẹ tìlú rí rédèrèdè orúkọ ẹ̀ ò ní parẹ́. ohun tí a ń sọ ni wípé ẹ bá wa pe àwọn sójà yìí ẹ bá wa pe wọn sí àkíyèsí kí ló ń wá tó wá dẹ̀ jẹ́ pé ogun ti dé bodè ogun ti dé ìlú làwọn náà fẹ́ sọ fún wa kó lè òun lẹ̀ ń gbọ́ yìí wípé ẹ̀yin ẹ pàṣẹ fáwọn ọ̀dọ́ kí wọ́n ṣígun fógun tó ń jàlú tẹ́ ẹ bá tún gbọ́ pẹ́kẹ́ ṣùgbọ́n ohun tó ń rú wa lójú ni pé àwọn tó ń ṣígun yìí àwọn tó ń ṣígun wípé kógun má jàlú kí wàhálà má wọ̀lú yìí àwọn gangan ni wọ́n tún ń gbé ó wá ń rú wa lójú ní àná alánà yìí wọ́n lọ gbẹ́ nìkan ní ọ̀nà ṣòkòtò. bẹ́ẹ̀ni. àwọn méjì. àwọn méjì ṣe gbọ́. wọn ò tí ì rí wọn gan báyìí. up till now wọn ò tí ì rí wọn o. a gbé àwọn kan ṣó yìí wọn ní kọlọm five million wa. wọ́n gbé àwọn tó dẹ̀ ń gbé wọn yìí wọ́n ní wọ́n wọṣọ sójà. bẹ́ẹ̀ni. ẹ wo ẹ wo bàbá tẹ̀ ń wò yìí dáadáa ọlọ́dẹ ni wọ́n ọlọ́dẹ ni sòkì dẹ́ ṣe ọdẹ ṣeréṣeré ẹ wọ ẹjẹ ń tọ́ná sójú wọn dáadáa eléyìí ti kú ẹ bá ń gbé iná yẹn ẹ bá ń gbé iná yẹn ẹ wá dúró sí ẹ wá fèsì wọn ẹ wo bàbá yìí dáadáa ọlọ́dẹ ni wọ́n kì í ṣe ọdẹ kì ṣe ọdẹ ṣeréṣeré ọdẹ tẹ́tẹ́ nǹkan bọ̀kan lélẹ́yìí o àwọn tó kọ́ iṣẹ́ ọdẹ tọ́dẹ̀ mọ́ ń pa ẹ̀ àwọn ni wọ́n máa ń ṣọ́ agbègbè tí wọ́n ti lọ gbé èèyàn wọ́n dẹ̀ gbé ẹni tí wọ́n gbé yẹn wọ́n gbé lọ́sàn-án gan but bàbá yìí ló máa ń ṣọ́ ibẹ̀ lóru ó wá ṣe ni láàánú wípé àwọn ọba wà nílùú àwọn ọlọ́dẹ náà tún wà nílùú àwọn ọlọ́dẹ tí ó dẹ̀ wà ń bẹ̀ yẹn ọlọ́dẹ bíi mẹ́fà bíi mẹ́rin lọ́lọ́ ń ṣọ́ bẹ̀ yẹn lọ́sàn-án gan àwọn márùn ló wà nù community yẹn. àwọn márùn ló wà nù community yẹn síbẹ̀síbẹ̀ wọ́n gbé èèyàn ń bẹ̀ lọ́sàn-án gan wọ́n kidnap lọ́sàn-án gan ṣùgbọ́n tó bá di òru àwọn márùn ò ní sí ń bẹ̀ bàbá yìí ló máa ń wà ń bẹ̀ lóru bàbá yìí nìkan dẹ abẹ́yìn mélòó lè máa ń sọ́bẹ̀ lóru. àwa nìkan àtọ́lọ́hún ni. ẹ̀yin nìkan àtọ́lọ́hún kábíyèsí kábíyèsí ọlọ́hún kábíyèsí ọlọ́hún now ẹjọ báwo lọ̀rọ̀ kí ni ẹ ṣe jẹun fẹ́ kẹ tiẹ̀ ṣàlàyé ṣe lè sọ ṣẹ́jú méjì. ṣe rí kọ́lọ́ńṣà ni wà ní nàìjíríà wa yìí ṣe rí àwọn fúlàní àwọn gangan ni wọ́n ń ṣe iṣẹ́ yẹn. wọ́n ń ṣiṣẹ́ burúkú. nínú àwọn ọmọdé wa wọ́n sì fẹ́ lọ gbé àbúrò ẹ̀ hmm, ní ṣòkòtò ní ṣòkòtò kan náà yìí débi pé ọlọ́run ọba pé omi àdúrà omi tírà omi gbogbo ẹ̀ náà ti. ìgbàgbọ́ nínú àwọn àgbààgbà. ìgbàgbọ́ nínú àwọn àgbà àti wí àtegbò. kábíyèsí ọlọ́run. bó lé ọmọbìnrin yẹn nínú àwọn ọmọdé wa gan pọ́n fẹ́ mu àmọ́ ọ̀wọ̀ jẹ́ fún wọn ò ṣùgbọ́n nígbà tán yìnbọn lù bọ́ ìyìnbọn kìíní tán ìkè tán ìkẹta tán rí pé ó ráì sáré wọlé pé kóun náà lọ kó náà lọ túnra mú kó náà ṣe bí ọkùnrin ọ̀sà lọ kó tó bọ́ta ṣé pé àwọn kidnapper yẹn náà tún máa ń sá bẹ́ẹ̀ni tó bá di pé èèyàn múra dáadáa kábíyèsí tó bá dẹ̀ ti gbéyàn bẹ́ẹ̀ yẹn ẹ̀yìn alámàlà barak ní ọlọ́nà ayétòrò ibẹ̀ náà máa ń sábà lọ jù. ṣé ẹ ti gbọ́ báyìí ṣé ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn sample ni wọn yìí sọ̀rọ̀ tán o mo kàn sáré kẹfẹ kẹkàn gbọ́ ni o wọ́n ní tó bá ti gbé èèyàn ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní tó ti gbé èèyàn nínú ìlú ẹ̀yìn alámàlà báràkì ni wọ́n ń gbé èèyàn lọ ṣé bẹ́ẹ̀ náà ni ò ṣe sí àwọn sójà tó jẹ́ pé sójà gidi ní baraki mọ́ ṣé a sì sèfù nínú ìlú Ogun State Government ẹ jọ ẹ̀yin là ń pèsè àkíyèsí báyìí a mọ̀ pé iṣẹ́ yìí máa kàn yín lára ẹ má jẹ́ kó ba orúkọ yín jẹ́ kó tó di pé ó máa di nǹkan tápá yín ò ká mọ́ ẹ̀yin ti Lagos State náà à ń pè yín ṣàkíyèsí ọ̀nà ọ̀dọ́ yín dé Ìbàdàn ọ̀dọ̀ gọ́vnà wa nílùú Ìbàdàn kí ni iṣẹ́ tẹ̀yìn náà ń ṣe o wọ́n lọ́sàn-án gan ló ń gbé èèyàn àwọn ọlọ́pàá wà ń lù àwọn sójà wà ń lù ẹ̀yin gọ́vnà wà ń lù ẹ̀yin ọba wà ń lù ẹ ò dẹ̀ rí nǹkan kan ṣe lórí ẹ̀ mo fẹ́ kí bàbá ìparí ọ̀rọ̀ tó ń sọ tán ẹni pé tó bá ti gbé èèyàn sà wípé ẹ̀yìn báràkì ni wọ́n tún máa ń gbé wọn lọ. bí e, ìjẹta ń sìn náà gbé ẹnìkan wọ́n ti ń béèrè fún five million báyìí. wọ́n gbé ẹnìkan níjẹta ṣé ń gbọ́ ẹ̀yìn èèyàn ẹni tí ò tí ì jẹun sùn. ọ̀sẹ̀ kan sìn kò tí ì pọ́sẹ̀ kan tán ní ìbára orílẹ̀ hmm. wọ́n pa ìkànnú àwọn ọlọ́dẹ ẹ̀bára tí ó jẹ́ náà àwọn ọmọ ọ̀ṣàgà so wọ́n pè ní orúkọ akọgun inú àwọn akọgun abọ́rẹ̀bẹ ní so àwọn ará bíi pa. bẹ́ẹ̀ ni hmm. ọjọ́ tó tún fẹ́ tó tún fẹ́ sí náà wọ́n tún kógun lọ bá wọn bẹ̀. Ah, ah. so lẹ́yìn yẹn gbogbo kíní ẹ̀ ti wá pọ̀ ọlọ́ọ̀bá ẹnìkan náà bẹ́ẹ̀ náà ní ọ̀nà báràkì ẹ̀ náà tí wọ́n pa ọkọ tọ́dẹ̀ kó gbéyàwó àtọmọ. Hmm. ìyẹn náà gbogbo ìyẹn náà ò tí jọ ọ̀sẹ̀ kan lọ báyìí. ṣe ń gbọ́ gbogbo ìyẹn náà ń sìn ráńdà mọ́ ọ̀nà ọ̀bàrà orílẹ̀ tọ́bálẹ̀ ti ṣiṣẹ́ ẹ̀nà ìbáràkì náà sá lọ. ọ̀nà ìbáràkì ló ń sá lọ. bẹ́ẹ̀ ni kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ènìyàn wọ́n ní tí àwọn ará bí bá ṣiṣẹ́ burúkú wọn wọ́n ní pé ọ̀nà báràkì ni wọ́n ń ságbà o ẹ jọ à ń fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ dìde báyìí láti sọ̀pọ́ọ̀tì wa àsìkò ti tó kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ dìde lẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọmọ kọ́ now nǹkan tí mò ń sọ nípa Yorùbá nation wípé ó pé méjì ó pé mẹ́ta mo fẹ́ tu ìkanṣo náà ni ṣùgbọ́n ṣá mission yàtọ̀ ọ̀tọ̀ ẹ jẹ́ kí n wá tu mission ta rán èmi gẹ́gẹ́ bí wòlíì sí ìran mi kí n kéde àlàáfíà ara àlàáfíà ni wípé kọ́yé jiyàn gbé kọ́yé pààyàn o ara àlàáfíà ni wípé ká tọ́jú àwọn ọdẹ ẹ worú ìránṣẹ́kùnrin sìn kì í ṣe ṣeréṣeré o. <laughs> tí n bá sọ fún yín pé èèyàn kì í ṣe ṣeréṣeré ṣe ẹrẹ́yìn wọn dáadáa ẹ̀rí igi kan tó yọrí tó yọrí lẹ́yìn yẹn kì í ṣe mọ́ínmọ́ín kì í ṣe nasco bisikíìtì o tẹ́nìkan ṣo báyìí tó bá lè máa ṣọ́ ìlú lóru ìlú tó didi ọdẹ bíi mẹ́fà bíi márùn tó ń ṣọ́ lójúmọmọ táwọn ọ̀tá tún ṣiṣẹ́ tóun nìkan dẹ̀ ń lọ bẹ̀ lóru ṣe mọ̀ yìí pé irú ẹ̀dá bẹ́ẹ̀ téèyàn bá farú wọn mọ́ra téèyàn dẹ̀ encourage wọn kò tí ì burú jù tó wá jẹ́ pé ẹ̀yin olówó wa nílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ẹ̀yin politician tí ẹ ò kì í ṣe politician alábọ̀dé tí ẹ fẹ́ àlàáfíà nílẹ̀ Yorùbá tó wáyé pé lóòótọ́ lẹ wà tẹ́ ẹ̀ tí ì kú àsìkò lélẹ́yìí tẹ́ máa ṣó lọ́wọ́ because kò yí sí láti máa wà báyìí láti aago méje alẹ́ di aago méje àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì ẹnìkan ṣó ẹ́ tí ìbá kí n ṣe pé ọlọ́run mo tiẹ̀ fẹ́ béèrè kinní kan sà ọ̀rọ̀ kan ṣo mo fẹ́ sáré béèrè kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ yìí nípa movement àwọn ọmọdé àti ọ̀nà mẹ́ta tá a pín Yorùbá Nation sí lọ́dọ̀ tèmi o ò ní pé ṣé òótọ́ ni wípé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní wípé àwọn Fúlàní yẹn wọ́n lé àbúrò yín kan ìgbà tí wọ́n yìn títí tí ò bá tọ́rí pé ó sá wọlé lọ túnra mú pé wọ́n sá lọ ṣó possible àwọn èèyàn ní pé kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n yìnyàn kò bá mọ́ pé tọ́ bá ti yìnyàn ikú ni pé kò ní ìdí pé èèyàn ṣokò ja pitafẹ́lẹ́ dá ẹ̀ mọ́ ǹjẹ́ òótọ́ ni ọ̀rọ̀ ṣó àbírọ́ ni ṣó possible kọ́ yìnyàn kéèyàn dẹ̀ ṣe escape yàrá o yàrá lóyìnbó ah. àbò yàrá yorùbá landi o kílẹ̀ lè rí sí. Eh, ó possible kan yíyan kó lọ. ó possible kan yìn. bẹ́ẹ̀ ni ẹni tí àbọ̀ ọlọ́run bá wà lára rẹ̀ àti àbò ewé àtegbò. tó bá pọ̀ lára ẹ̀. bẹ́ẹ̀ ni ó possible ó possible kó escape kó tiẹ̀ má kàn rárá. that means òun tẹ̀ ń sọ ni pé ewé àtegbò ṣì wà nílẹ̀ yorùbá. dáadáa tó jẹ́ original gidi. báwọn èèyàn bá pè yín bẹ́ẹ̀ ṣe wà yìí nípa pé iṣẹ́ àánú iṣẹ́ ààbò tó bá pè mí pé ó yá a fẹ́ rí bàbá ọlọ́dẹ yẹn ẹ jẹ́ ká dọ́dọ̀ wọn torí pé àwọn fẹ́ múra gírí àwọn láti dúró déédéé bí ọmọkùnrin àbí bí ọmọbìnrin ṣé tó bá dọ́dọ̀ yín ẹ̀rù ò bà yín ẹ̀ dá wọn lóhùn. ẹ̀rù bà wá máa dá wọn lóhùn ṣùgbọ́n ṣá kó jẹ́ ọmọ yorùbá àtàtà tó jẹ́ ọmọ tí ò ṣe ọ̀dàlẹ̀ èèyàn. tí ò ní dalẹ̀ tí ò ní dalẹ̀ nítorí ẹ máa búra tó bá tó bá wá pé òun fẹ́ ṣe nǹkan tó bá fi wùwà tẹ́ pé ọmọ yorùbá náà ló fẹ́ máa fi dojú kọ ọjọ́ tí eégún bá dalẹ̀ láṣọ ń ka lójú ẹ̀ o. kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run. so olójijì báyìí hmm. lọkọ ni ọkọ ń ya lọ́wọ́ olóko. kábíyèsí ọlọ́run. ẹnikẹ́ni tó bá wùwà pé yorùbá ni yorùbá lòun fẹ́ fi nǹkan tá a bá ṣe fún wọn àti tán bá ṣe ń bò míì kì í ṣe lọ́dọ̀ tiwa nìkan torí ọ̀nkà àwọn èèyàn ń gbìyànjú káàkiri ìgbèríko kiri lọ́dọ̀ àwọn àwọn fẹ́ fi dáàbò bo Yorùbá ni tọ́ba máa wò lọ wò bọ̀ àwọn tún gbé àgbẹ̀yìn bẹ́bọ jẹ́ àwọn fúlàní àwọn kidnappa yẹn lọ́dún ń gbowó fún wọn àwọn lọ́dún lọ kó nǹkan tọ́bọ́ táwọn yòó àgbà àwọn àgbàgbọ́ ọdẹ bá ń ṣe fún wọn àwọn lọ́dún lọ kó ń pé kọ́ tún máa fi dàrú mú. so nǹkan tẹ́yìn máa sọ ni pé ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá tó bá ń dalẹ̀ Yorùbá ọ̀nì odò olùkọ́ kìtìbò bókùbá kúbá yà ayé máa ń kọ́ kìtìbò. ẹjẹ ọmọ ẹ wí fún wọn dáadáa. Ah, eh. hmm. so ẹran tó ẹran ká bá fẹnu sọ báyìí ẹran ká ní kú sí o ẹnikẹ́ni tó bá ń jẹ́ pé òun ló tún dìtẹ̀ yorùbá àwọn ọmọ yorùbá tí ẹ pé òun ló tún gbàbọ̀dẹ̀ fún wọn báyìí eh, ọ̀sán gbogbo là ń gbọ́ kwaro òun tọ̀ báyìí kú òjijì báyìí kò ní ikú àkúfà báyìí wọ́n máa jẹ́ fún wọn àti ìdílé wọn ni gbogbo ẹ̀dá tó bá ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ yorùbá àní mo ti ẹ̀ gbà kan ìwọ tó bá yálágbára tó bá rí nǹkan jogún ẹ ṣọ́ra o ní táìmù tá a wà yìí wọ́n ní ṣe lọ́ọ́ máa lọ́ọ́ ń bá àwọn tó bá ti mọ̀ pọ̀ ní nǹkan lọ́wọ́ wọ́n ní kọ́ kọ̀ǹfàmù ẹ̀ fáwọn wọ́n lè lómi ó ní nǹkan dé pé tó bá kásẹ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀ ní rí irú tẹ́yìn ọdẹ máa ń lò nínú igbó nírú táìmù báyìí wọ́n ní tó bá ti rí pé ó rí kinní yẹn lò báyìí wọ́n lè lómi tó bá ti fòkà sọ́wọ́ tó bá ti farakùn ògiri báyìí ó ti lọ nìyẹn wọ́n ní tó bá ti lè ṣe fún wọn nínú ilé yẹn pé wọ́n ti kọ́ lé yẹn kalẹ̀ tó bá ti lè ṣe báyìí twenty million ní ẹnìkan twenty million ni àṣàwọn kíní burúkú yìí nǹkan tó fẹ́ lò fún nìyẹn òun lẹ ti wá gbọ́ yìí wípé ẹ gbogbo ẹ̀dá tó bá ṣerú ẹ̀ tó o lọ gba nǹkan lẹ Yorùbá láti lọ gbé fáwọn Fúlàní láti tún padà wàá fi bá wa jà nílẹ̀ Yorùbá ẹ kí lè sọ pé ẹ ń ṣàwọn àdúrà kan lẹ́ẹ̀kan. mo ní ọ̀sán kankan là ń gbọ́ kó aró. ó dàṣẹ. òjijì lọ́kàn yẹ aláwọ̀ olóko. ó dàṣẹ. ẹran tọ́lọ́ká bá fẹnu sọ báyìí. ẹnu ọ̀ká ló ń kú sí o. ó dàṣẹ. ibikíbi tó ń tàn bá wà báyìí. lágbára Ọlọ́run ilé agbèmí. bẹ́ẹ̀ni. bó ṣe máa jẹ́ nìyẹn ẹ ṣe gan o ẹ ṣe gan now nǹkan méjì sí mẹ́ta tí mo fẹ́ sọ ni wípé ṣe rí nǹkan tí ò yí àwọn èèyàn àwa kan wà irú àwa grassroots hunters and farmers welfare initiative yìí ọlọ́dẹ nìkan làwa wà fún security làwa wà fún security làwa wà fún fún ilẹ̀ Yorùbá abẹ́ògbọ́ security làwa fún fún ilẹ̀ Yorùbá now irú àwa kọ́ lẹ máa sọ pé ẹ máa máa wá káàkiri o ìwọ tó o bá dọ̀nà kù dánwò ikú òjijì lọ ló máa pa ẹ́ o. àwa tiwa ni wípé kílẹ̀ Yorùbá kó sì kí ọ àìpẹ́ yìí ni àwọn èèyàn méjì kan dé láti ìlú òyìnbó àwa lọ́pẹ̀ tá a lọ wẹ́kọ̀mù wọn a dẹ̀ fìyàn tì wọ́n àìpẹ́ yìí náà ni àìpẹ́ yìí náà ni ẹnìkan ló dé láti ìlú òyìnbó bọ̀ọ̀dá yìí ló fún wọn ní ẹni tó dúró tì wọ́n bọ̀dá yìí ló dún àbúrò lẹ́ni yẹn gan tún jẹ́ sí wọn tó jẹ́ pé bọ́ ṣe ń lọ bọ́ ṣe ń bọ̀ ẹni yẹn ló ń gáìdì wọn wọ́n ti padà báyìí. bí ọjọ́ mélòó lọ́ lò sà. wọ́n lò bí oṣù kan. fúlàní ò dẹ̀ gbé wọn. láéláé. ọ̀ọ́ tí ẹ̀rọ ọ̀ọ́ tí ẹ̀ lè mọ bí tán wà á wọ́n á máa lọ wọ́n á máa bọ̀ báyìí ni wọ́n á dẹ̀ máa yan wọn pẹ̀lú pẹ̀lú ààbò ọlọ́run. pẹ̀lú ààbò ọlọ́run tọ́ba ti lẹ́jẹ̀ jésù táwọn ní ṣe é pẹ́jẹ jésù ó ṣe important báyìí so ẹ má jẹ́ wọ́n ń lo ìjayà fún wa ẹ má jẹ́ kí ìjayà wọn mú wa kò sí nǹkan kan àwa ni ká wá nǹkan tó yẹ ká wá rí now àwọn kan wà láàrin wa religion lásán làwọn wà fún nínú yorùbá nation yìí náà ni aláwọn àfáà iṣẹ́ àfáà nìkan làwọn bá dúró bí Islam ṣe máa succeed nínú Yorùbá nation làwọn bá dúró ẹ má bú wọn. àwọn kan wà nínú Yorùbá nation wa yìí ẹ̀kínní ọlọ́dẹ làwa bá dúró a lè ṣèpàdé anywhere àwa ò mọ nǹkan kan nípa pé bóyá ẹ nípa politics so àwọn tó bá jẹ́ politician tó dẹ̀ jẹ́ politician dáadáa fúnlẹ̀ Yorùbá àwa máa gáìdì wọn Ọlọ́run ló ń gáìdì èèyàn o ṣùgbọ́n a máa bá wọn ṣètò ààbò àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá gidi tó ń fẹ́ tẹ̀síwájú fúnlẹ̀ Yorùbá àwa máa dúró tì wọ́n ṣùgbọ́n àwọn tó jẹ́ politician tí wọ́n wá bílẹ̀ Yorùbá ṣe máa bàjẹ́ à tó wá jẹ́ pé àwọn ọlọ́dẹ lọ́fẹ́ máa gbé kiri àwa tá à ń ṣọ́ọ̀lù lọ́fẹ́ máa gbé kiri àwa tá à ń wà láfíà lọ́fẹ́ máa gbé kiri àrà máa sán payín ẹ wá gbélé dáadáa àwọn kan wá wà politics làwọn wà fún ṣe é pé mẹ́ta ni àwọn kan wà wọ́n wà fún politics àwọn ló ń ṣètò ìlú ẹ mọ̀ wọ́n náà èmi dẹ̀ mọ̀ wípé ẹni tó bá ń ṣe politics tọkàntọkàn fúnlẹ̀ Yorùbá ikú ikú òjijì ò ní pa ṣùgbọ́n ẹni tó bá ń ṣe tó ń ṣèké tó ń ṣáájò ikú gbígbóná apá ibi tọ́rọ̀ dé ìkò séré mọ́ o a wá ń fi àsìkò yìí a fi ń announce a fẹ́ ṣe ìpàdé fún gbogbo ọmọdé ilẹ̀ Yorùbá la pé a àsàwọn ọlọ́dẹ tó ń wówó gọ́fíńmẹ̀ntì tó ń wówó tó ń owó tó ní dúró ná láyé o àwọn tó fẹ́ àlàáfíà fúnlẹ̀ Yorùbá àti àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé àwọn tọ́lọ́run fún ní àṣírí ewé àti egbò láti fi ṣààbò àsìkò ti tó lágbára Ọlọ́run on the seventeen máa ṣe live broadcast pẹ̀lú gbogbo wa on the eighteen the same thing live broadcast prayer fún gbogbo ọmọdé ilẹ̀ Yorùbá àti ààbò on the nineteen prayer fún gbogbo ọdẹ ilẹ̀ Yorùbá àti ààbò tó bá di on the twenty gbogbo wa pátápátá ẹ wo bí tá a wà yìí ṣe rí bí tá a wà yìí dáadáa gbogbo wa a máa assemble lórí òkè okay, grassroot hunters and farmers welfare bá a jẹ́ twenty a fẹ́ gbàdúrà fúnlẹ̀ yorùbá a dẹ̀ máa ma gbé káàkiri bẹ́ẹ̀ a máa ma gbé káàkiri bẹ́ẹ̀ ìwọ tó bá sọ pé irú rálì bẹ́ẹ̀ yẹn ló fẹ́ takò ó wá ku ẹ̀ ó ku ọlọ́run ẹ alàgbà Ewédọgbọn kó tó di pé a lọlé ó dàbẹ ní pé ní ẹni nǹkan méjì kan tẹ fẹ́ sọ. mo fẹ́ kó yé gbogbo àwọn èèyàn wa tó wà lókè òkun àti àwọn tó wà ní agbègbè ìnáwó ibi tá a wà yìí náà gbogbo ibi tí kíbi tó kí ọmọ Yorùbá wà gbogbo ìfẹ́ kó yé ẹ má ìwọ bí ẹ má sàrara ẹ má bẹ̀rù ẹ má fòyà kò síkú tó máa pa àgbà tí wọn ò ní bá po lórí ẹ bẹ o nǹkan tó bá fẹ́ ṣẹjẹ kó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ báyọ̀ ó ti bẹ̀rẹ̀ kò ní sí àlè kó níbi tá a bá ẹ òwe wẹlẹ paasi wọn gbọ́ yín dáadáa. a lè kó sómi tán ká máa kó tutù a lè kó sómi tán ká máa kó tutù. yes eh, no no no a lè ṣerú hmm. ẹ mọ o ti ẹ adébọtá kì í darin o ti tó gẹ báyìí. ok èyí tá a bá dé yìí nǹkan tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ káwọn ibi tá à ń lọ káwọn gómìnà kó dìde kó bá wa sọ̀rọ̀ káwọn ibi tá a fẹ́ gbà báyìí. ok ẹ bẹ̀tẹ̀ mi fẹ́ bẹ̀ wọ́n nìyẹn ẹ yẹ wáyé fọkànbalẹ̀ a wà ń lé. ok ẹ fún àfikún ọ̀rọ̀ tí ọ̀gá wa sọ. ok sir mo fẹ́ bẹ̀ gómìnà wa hmm. àwọn tó jẹ́ àwọn security wa kó fún wa ní irinṣẹ́ gidi hmm. tó fún àwọn ọdẹ àwọn so safe àwọn àmọ̀tẹ́kùn àwọn OPC tó bá fún ọ ní àtìlẹ́yìn ní support gbogbo àwọn ibi tí àwọn kidnapper wà yẹn wọ́n á wá àwọn tó dẹ̀ máa rí wọn mú ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà nínú tó bá ní kó máa lóòótọ́ àwọn ọlọ́pàá náà gbìyànjú àwọn sójà ń gbìyànjú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń gba báàgì tó lóyún. wọ́n ń gba báàgì tó lóyún. bẹ́ẹ̀ ni tó bá lè ti gba ẹni tó bá lè ti tẹnu bá lè jẹ ojú àti ṣé ẹni tó ti gba báàgì tó lóyún lámọ ibi tí wọ́n máa mú kidnapper wá fún ló máa lóun fẹ́ àpọ̀ ọ̀nà tó máa fi jáde ló máa máa wá ṣùgbọ́n àwa ìbúra wà fún OPC ọdẹ àmọ̀tẹ́kùn àti hunters àti sosafe ìbúra wà fún gbogbo wọn tí àwọn ọ̀gá wọn máa ń ṣe fún gbogbo gbà tẹ́bí pé kò sí pé wọ́n fẹ́ lọ ko kidnapper nípa wọn rí kidnapper mọ́ wà dá sí kò sí rú òrìrú òlìṣẹ̀lẹ̀ ẹni tó bá ṣe irú ẹ̀ ògùn á mu hmm. ṣé ó ti yé kí gbòǹbẹ̀ ìjọba wa kàn ṣe ìrànlọ́wọ́ bóyá mọ́tò ni o fún patrol bóyá ọ̀kadà ni o fún patrol security yẹn á lè tight nísìnyí kan pò wá nísìnyí pé ó yà ọ láti sábò lọ sí randa wọn kidnap mbẹ lọ́wọ́ àbáwọn olè ń jà bẹ́ẹ̀ lọ́wọ́ ńgbà tí ó bá sí ọ̀kadà tí ó sì mọ́tò tí ó sì nǹkan kan ṣé ẹsẹsẹ la fẹ́ fi rìn tabadẹ la fẹ́ fẹsẹ̀ ní afẹwà mọtẹ ká tó débẹ̀ wọn àti ṣùgbọ́n tí gbogbo oníṣẹ́ ìbá ti wà wọ́n fún wa ní ìbọn wọ́n fún wa ní ammunition ọ̀kadà wà kán tó pè àti pé tí patrol bá ń wà ní time to time so kò ní sáyè fún wọn pé àwọn náà ìbẹ̀rù máa wà pé àwọn security ààbò ti wà nílùú àwọn aláàbò ti wà nílùú ṣùgbọ́n sì owó wa àwọn agbọn tá àti ìrówó jẹun tábánà kò tí ká rí nǹkan ìrìnsẹ̀ tipátipá gan ni ìyàwó àtọmọ ló fi ń jẹun so tó bá ní òlé ń jábì kan ká tó ní àwọn ọ̀kadà pé ká tẹ̀ ṣáta ọ̀kadà ń pé ká lọ gbogbo nǹkan yẹn ọ̀kadà mi kan tá a bá pè owó tó bá bùlé wa gan-an ànílè kó ládùúgbò. ìgbàtà àga àti ìjẹun rẹ. àgbàtà àgbà àti ìjẹun ló ṣùgbọ́n kàn ṣe gùrù kàn ṣe ìrànwọ́ fún ọdẹ OPC àti àmọ̀tẹ́kùn àti hunter àti sọ́sẹ̀ tó bá ṣe ìrànlọ́wọ́ tó fún wa ní iṣẹ́ nǹkan rìnṣẹ́ gbogbo nǹkan yẹn á èmi fẹ́ sọ kinní kan fún yín báyìí sà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pè wọ́n ní grassroots hunters and farmers welfare initiative international organization àwọn ló ní kí n máa kéde báyìí àwọn ló yẹ kí n wá ròyìn báyìí wá wípé kẹ́ fọkàn balẹ̀ ní ìletò sí ìletò agbègbè sí agbègbè a fẹ́ bẹ̀rẹ̀ sí ní empower àwọn ọlọ́dẹ àwọn ọlọ́ni sọ bẹ́ẹ̀ o mo dẹ̀ wá ń fàsìkò yìí pé gbogbo ẹ̀yin tí ẹjọ́ ọmọkọ́lẹ̀ Yorùbá ẹ pè wá nọ́mbà wa màá tún fi sórí program tí n bá ti ṣe tán zero nine one one track tíráàkì nọ́mbà yẹn jù ṣùgbọ́n ṣá ọlọ́run máa tíráàkì ẹ̀mí wọn náà ni wọn ò lè rí mú zero nine one five nine five three one two one one ẹ jẹ́ n tún pè lẹ́ẹ̀kan sí ẹni tó bá lè bá mi kọ sójú ọ̀nà orí kíní kó bá mi kọ sí ẹ má jẹ́ kó jẹ́ kọ́ọ̀lù all the time o whatsapp message voice note ní kẹjẹ́ kó sábà máa jẹ́ ìpàdé ọlọ́dẹ àti support fáwọn ọlọ́dẹ kò yí sí o láti máa káàkiri inú gbó ẹ láti kò ní mo tiẹ̀ gbọ́ pé tẹ bá ń káàkiri ń gbà mí pé ẹ̀yin ò kí ń loná báwo ni ẹ ṣe máa ń cope pẹ̀lú iná yẹn báwo lẹ ti ń ríran nínú gbó nínú gbó báyìí. ó ti mọ́ra hmm. nítorí irú àwa ń sìn a ti ń ṣe ọdẹ ń sìn kì í ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún sásìkò tá a wà yìí hmm. a bá a ṣe ń rìn nínú gbó Hmm. àwọn bàbá ti tèmi ọdẹ ni wọ́n àwọn bàbá bàbá mi ọdẹ ni àwọn tó tún àwọn tó tún já búrò mi náà àwọn náà tún kọ̀ǹtínú àwa ọdẹ àbá lè rìnnú tí láyìn pé báyà bá ń ṣọdẹ a bá ń ṣọdẹ ẹran ọ̀gbẹ́ la lè tanná bọ̀ tó bá yẹ pé à ń ṣọdẹ. náà kò jẹ́ bó ṣe jẹ́ pé ẹ ò lè ẹ ò lè tanná ẹ ò dẹ̀ tún ní wọ bàtà. bẹ́ẹ̀ni. so kí àwọn tó bá ń. torí àwọn ọ̀tà kọ́ máa gbúròó ẹsẹ̀ tó bá dẹ̀ rí iná iná yẹn náà máa tájẹ́ẹ̀tì Hmm. torí ìsìn ó lọ bí ọdún kan ìsìn ó pàkan nínú àwọn so safe hmm. ìyẹn ọdún nà ìyẹn kò tí ì mọ dàbìdàbì iná tó tàn báyìí iná iná nọ́kàjẹ́ iná sìmọ́dé wá lọ so gbogbo yẹn náà ẹ̀kọ́ ni. ló fi jẹ́ pé ara ń tàn sọ ni pé ẹ̀kọ́ gbọ́dọ̀ wà fún àwọn ọmọdé so ẹ lè lẹ́kṣọ̀ wọn irú ìpàdé ta fẹ́ ṣe ẹ lè lẹ́kṣọ̀ wọn so tọ́lọ́dẹ bá rìn nínú igbó kò yẹ kó wọ bàtà bẹ́ẹ̀ni. tọ́lọ́dẹ bá dẹ̀ wà nínú gbó gbogbo ìwà kọ́ ló ń tanná igun mo gbọ́ pé fóònù gan wọ́n ní a ò gbọ́dọ̀ máa kò gbọ́dọ̀ máa ring out kò gbọ́dọ̀ máa wà vibration ní ǹjẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ ibi tí arimọdé lè nínú yẹn so nọ́mbà wa zero nine one nọ́mbà kan ṣo ta fi sílẹ̀ nìyẹn zero nine one five nine five three one two one one ogun ti dé bodè ẹ̀yin ènìyàn ẹ dìde àwọn kan ń pè mí láti Ìkòròdú wọ́n láwọn fẹ́ mọ̀ kí ni àwọn ọmọ Yorùbá ń ṣe nípa security àwọn kan ń pè mí láti Yewa wípé kí ni àwọn ènìyàn wá ń ṣe nípa security àwọn kan ń pè mí láti Ṣàngó àwọn míì láti Àjà àwọn míì láti Ọ̀yọ́ mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo bí tẹ́ ti pè mí náà ni a ní àwọn èèyàn sí. Si ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ṣe ń sìn ni wípé màá máa fún yín ní nọ́mbà gbogbo wọn àwọn tó bá wà lágbègbè yín lè máa lọ máa bá agbègbè yín ni kẹ́ secure but reason tá a fẹ́ fi ṣe program on the twenty eight ni wípé gbogbo ọ̀rọ̀ kọ́ la lè sọ sínú afẹ́fẹ́ torí àwọn ọ̀tá ṣùgbọ́n pé ogun ò tí ì débodè yẹn irọ́ ni la fi sọ pé kí gọ́vnà wa lẹ́kọ̀ọ́ ní Ogun State àti ní Ọ̀yọ́ káàkiri gbogbo South West kí wọ́n dìde àwa náà à ní dákẹ́ láti máa gbàdúrà fún yín o ṣùgbọ́n ẹ má gbàbọ̀dè fún wa o torí ẹni tó bá gbàbọ̀dè á balẹ̀ lọ o gbogbo ẹni tó fẹ́ ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀ náà kọ́ máa ní káwọn gọ́vnà ṣe àdúgbò ẹ ilé ẹ orí ara ẹ orí ọmọ orí aya ẹ hey tó o bá fojú rí nǹkan tá à ń wí ayé ẹ o ò ní dọ́rùn mọ́tọ́ o màmá bàbá ẹ ní dọ́rùn mọ́tọ́ o hey ẹni tó bá jẹ́ ó bá òun lábo ó lágbára díẹ̀ o ẹ ṣé èmi ni mọ̀ọ́lẹ́ ògùn adúláwọ̀ wọ́n ti bá mi táìpù kínní yẹn ẹ jẹ́ n tiẹ̀ wò bóyá àwọn lè gbé yín wọlé bóyá ẹ ní nǹkan kan tẹ́ tó fẹ́ sọ fún àwọn bírọ́dà wa tí àdìjọ wà lórí struggle yìí ẹ jẹ́ n wò bóyá mo lè rí gbé wọlé tó bá tún ti ṣe bọ́ ṣe ń ṣe fún yín lálẹ́ yìí ògo adúláwọ̀ ṣé ẹ̀yin ok ǹjẹ́ lè wọlé ṣé wọ́n máa jẹ́ kẹ́ rí wọ̀ lálẹ́ báyìí ara àwọn èèyàn wa tó ń ṣiṣẹ́ takuntakun lẹ́yìn odi nìyẹn. ẹ ẹ lè wọlé ògbàdúláwọ ẹ ẹ lè wọlé èmi ti háàdì yín o but ó dàbẹ ni pé wọn tún ṣe ó dàbẹ ọ̀rọ̀ wọrẹ ẹ máa ń bà wọn. ok ẹ ti wọlé. bẹ́ẹ̀ni ẹ kálẹ̀ o. mo fẹ́ kẹ́ kí àwọn èèyàn wa níbí káwọn náà dẹ̀ gbóhùn yín. ẹ kálẹ̀ o kalẹ o gbọ adúláwọ. àwọn ibi dọgbọn ẹkújọ mẹ́ta o. yẹn sá o. ọlọ́fi àlẹ́ wa o. àdúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run. ǹjẹ́ ní gbólóhùn kan àbí méjì fún àwọn ọmọ yorùbá àti fún gbogbo àwọn ọmọdé lórí program tálá fẹ́ ṣe lóyún on the twenty fún security ilẹ̀ yorùbá torí pé ó ti dójú ẹ̀ báyìí o àwọn olè nìkan kọ́ ló ń gbé èèyàn ló ń kidnap báyìí o à àwọn èèyàn nínú uniform tí wọ́n ń gbé èèyàn lọ́sàn-án gan-an ó dẹ̀ yà wá lẹ́nu and yàtọ̀ sí yẹn wọ́n kàn déédéé lọ bọ́ọ̀sì àwọn èèyàn anyhow ọlọ́run ló yọ èmi tí mo ń sọ̀rọ̀ yìí níjọ sunday wọ́n lé ní fifty so yàtọ̀ sí yẹn àná alánà yìí lójú korojú lọ́sàn-án lọ́nà èkó sí ọ̀nà ìbàdàn ni wọ́n yìnbọn máwọn èèyàn nù mọ́tò wọ́n fọ́ bàbá kan lẹ́sẹ̀ adẹ̀lá níjọba so kí ni ìmọ̀ràn yín fún àwọn ìjọba wa kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọdé náà kó tó di pé a lọ àti kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ yorùbá jákèjádò àgbáyé lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn akíkanjú ilẹ̀ yorùbá ọlọ́run ní dàgbà láàmú egbò tó ń ṣẹlẹ̀ yìí àwa la máa rẹ́yìn wọn pẹ̀lú ògbó ọlọ́run àdẹ́pẹ̀tàn rẹ àfipẹ̀tàn rẹ ni. ṣẹ́rí lákọ̀ọ́kọ́ ẹ̀ ọ ní ẹ̀yin àgbààgbà náà lè máa ń sọ pé iṣu atẹnumọ́rọ̀ kò ń jóná àtùmáwí náà ni kẹrin tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé ṣe láwọn gómìnà wa àwọn àbí ká má sọ pé àwọn gómìnà àwọn olórí wa generally bóyá traditional leader ni o kinní kan ni o gbogbo tó bá ṣàtúnjẹ́ leader rẹ̀ Yorùbá ṣe ah mi ìmọ̀ báyìí máa ń sọ sọ̀rọ̀ ságbàlagbà àmọ́ ká sọ pé ó dà pé bíi pé tí wọ́n ti gbá nǹkan mọ́ etí wọn torí <laughs> torí no tòbí sísí ẹ̀ mọ́ bàbá bàbá ọdẹ yìí tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sìn ọ̀ ń sọ̀rọ̀ ń pa ọ̀kadà mo wá rántí ráàyè kan nínú Ògùn state ńbẹ náà ni ní gómìnà ọ́fíìsì bí ọ̀kadà ṣe pọ̀ ọ̀kadà tuntun bó ṣe pọ̀ nínú ọ́fíìsì ńbẹ ní sẹkítẹ́rìàtì ńbẹ ẹ wá wo àwọn tó ń kọ̀ gàdà yẹn fún àwọn tí wọ́n bá ti lè ṣàráìsà tó ti lè lọ bá wọn jàjà ara ni wọ́n tó fẹ́ bá wọn jà wọ́n wá kọ̀ gàdà fáwọn tí ò nílò àwọn tó hmm. yẹ ṣẹ́rí àti dáàbò bo lẹ̀ Yorùbá wàláì kò ń ṣe nǹkan tó le rárá fáwọn gómìnà wa. ẹ̀wọ́n àbí nǹkan tó nira ni láti dáàbò bo. tí irinṣẹ́ bá ti wà nǹkan irinṣẹ́ bá ti wà tẹ́tí ẹ̀rí tó ṣẹlẹ̀ pé ṣẹlẹ̀ àti ṣe fáwọn gómìnà wa tó bá fẹ́ kílẹ̀ Yorùbá sì kí ọ gbogbo tó ń lè ṣe ẹgbà ẹ fi ọ̀rọ̀ federal government sílẹ̀ ó wà lọ́wọ́ àwọn gómìnà wa téèyàn bá tó bá yẹ pé lóòótọ́ lọ́bẹ̀ ìfẹ́ ẹlẹ́ ìfẹ́ ẹlẹ́ káà òjò tó èmi ò kì í gbé wọn Yorùbá mọ́ ó dà tá a bá ń pè wọn Yorùbá yẹn ó dà pé ìwà Yorùbá yẹn gan là ń wù. Mm. ẹ wù lákàyè ọ̀rọ̀ pẹ̀lẹ́ tún wọnú ẹ̀yẹn o. ìfẹ́ ẹlẹ́ káà kánsẹ́lọ̀ kan tó jẹ́ local kánsẹ́lọ̀ gan ó lè donate ọ̀kadà fifty fún hmm. civility ẹnìkan tí pẹ́ẹ́rẹ́ kan ọ̀dẹ̀ ní dúnbẹ̀ so àti ṣe kọ́ ni problem wọn wọn ò ní ṣe é ni wọn ni, ní ṣe é so kò sí bá ṣe lè sọ látẹ̀yìn dọ̀la. náà mo fẹ́ mo fẹ́ mo fẹ́ buttress point yín bẹ̀rẹ̀ sà ẹ jọ mo fẹ́. àwọn gan wà náà àwọn tó ń support àwọn kidnapper yẹn àwọn náà ní bribe tó ń gbà if not ọmọ wípé tó bá ṣe nǹkan yẹn tó kì kò ní sí kidnapper nítorí gbogbo àwọn ìjọba wa ọ kì í ṣe pé kò sẹ́ni tó mọ ẹni tó kò sẹ́ni tó mọ kidnapper kò sẹ́ni tó mọ ibi tó wà bọ́ọ̀dì mọ̀ pé àwọn ọdẹ tá à ń bá support pẹ̀lú ọ̀kadà kò ní sí kidnapper máa ṣírí wọ́n dè wọ́n máa tú ṣùgbọ́n kò yẹ pé àwọn ìjọba wa náà kọ́ ló ń ṣàánú wa àwọn gan ló ń sponsor ọ̀pọ̀lọpọ̀ nú wọn. so ah, eh. ọ̀nà ọ̀nà dà tó máa fẹ́ fi fún àwa tí a fẹ́ dáàbò bòlù ní nǹkan tá a fẹ́ ó dà mò ń bọ̀rọ̀ bọ̀ lọ́dọ̀ yín sà á sì máa farabalẹ̀ pè yín lọ́la now ẹ mọ̀ wọ́n tèmi fẹ́ sọ sà lálẹ́ ní kọ́mọ́kọ́mọ́ báyìí lálẹ́ báyìí sà ogun adúláwọ̀ mo máa ṣí yàrá yẹn ẹ̀yin ni mo máa fi ṣe admin màá dẹ̀ wá àwọn èèyàn méjì kan irú wẹ́rẹ́ lukman màá pè wọ́n sí ẹ máa gbọ́ sà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ àwa ò sá ilé làwa wà so àwọn èèyàn dẹ̀ wà tí ò sá fún anything ibi táwa yìí kẹsàn-án lè wọ bíbẹ̀ ní dàí. ó ẹni tó lè wọ́rú ibi táwa yìí wá bá wa báyìí sà. now ohun tí mò ń sọ leléyìí. ṣẹ́rí a máa bẹ̀rẹ̀ mo máa ṣí ara yẹn lálẹ́ yìí a bẹ̀rẹ̀ whatsapp bójá wa mẹ́wàá la lè kọ́kọ́ bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ nọ́mbà tí mo dẹ̀ máa fi sí zero nine one five nine five three one two one one ìrànlọ́wọ́. àtẹ̀yìn tẹ̀wà lọ́hùn ìrànlọ́wọ́ fún gbogbo ọmọ tẹ̀wà pàápàá jùlọ àwọn ọmọ ọlọ́dẹ ó ti dójú ẹ kò ṣeré mọ́ o ọ̀pọ̀lọpọ̀ ò lè dójú jáde mọ́ ẹlòmíì ti sá kó ń lo. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọdẹ yẹn ṣe rí mo fi àsìkò yìí rọ gbogbo àwọn èèyàn wa pátápátá àtòrí àwa kọmẹtétọ̀ tóbi dórí àwa silent watcher gbogbo wa pátápátá ṣe rí mo ti fẹ́ sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ṣe rí gbogbo àwọn akẹ́kọ̀ọ́jú wa gbogbo àwọn akẹ́kọ̀ọ́jú ọdẹ wa láti kódà kan láti orí ọmọ kókó tó bá ti mọ̀ wáyé ganjú lòun ṣe rí àsìkò yìí ni wọ́n nídìí wa ju bá ṣe nídìí wọn lọ àkọ́kọ́ ni pé àwọn èèyàn máa wọ pé irú ọ̀rọ̀ mo sọ yìí wọ́n nídìí wa kò sí pé wọ́n nídìí wa pé bóyá pé àwọn ni wọ́n wá wa àwa là ń wá wọn o torí àwọn ni wọ́n wà lórí nílẹ̀ ẹ̀lẹ̀ àwọn ni wọ́n fojú winá àwa. téèyàn ò lè máa fẹnu sọ. ti wá ń sìn ọwọ́ wọn ló wà àwọn ni wọ́n ń ṣọ́lẹ̀ wa wọ́n ẹni tó nílé ẹni tó nílé bàbá ẹni tó lágbólé ọwọ́ wọn tí wọ́n ló wà lóòótọ́ ọlọ́ọ̀ ló ń bá ló ń ṣọ́yàn bọ̀ ẹ̀mí àwọn akíkanjú yìí ó ti dọwọ́ tiwa àgbọ̀dọ̀ òun mo fi bá ẹ first aid kit téèyàn bá ṣèṣe bí ó bẹ́ lórí ó bẹ́ lẹ́sẹ̀ tẹ́ẹ̀ṣẹ̀ ni máa gbé lọ láti yé wa lọ sí inú àwọn city Abẹ́òkúta tí ìkọ̀kọ̀ ò ní lọ ṣe kàtàyé tọ́jú ẹ̀ ń bẹ̀ first aid kit torchlight walking talking bó bá dé èèyàn márùn-ún àsìkò yìí sì èèyàn méjì ò gbọdọ̀ dárìn èèyàn kan gbọdọ̀ dárìn èèyàn márùn-ún kọ́ máa lo walking talking kan so téèyàn márùn bá lo hmm. wọkítọ́kì kan tá a twenty tá a bá wọkítọ́kì mẹ́rin fún yàn twenty ibi téèyàn mẹ́ta àbí yàn mẹ́rin bá wà tá a bá lo ẹyẹ kan wọ́n á lè yí sí láti máa communicate àwọn yòókù tó bá tún eh, mẹ́ta tó bá tún ní wọkítọ́kì ó bá jẹ́ hmm. wọkítọ́kì ẹyẹ kan la lè àfihàn mẹ́ta tó bá jọ ń wà pọ̀ kọ́jọ máa wà pọ̀ kọ́jọ máa lò ó so hmm. ó tún bẹ́tà ṣé àsìkò yìí táwọn kó tó dàsìkò yìí àwọn pé mo sọ̀rọ̀ yìí tó bí oṣù kan sì kan tó ṣe rálì ìmẹ̀kọ fẹ́rí wọkítọ́kì torchlight méjì yẹn àti fọ́ọ̀sì èkìdì àti èmi ni mo sọ akoto akoto kò ń ṣe pé tó bá yìnbọn fún yàn nìkan kí yẹn má tẹ̀lé lọ ṣubú lórí ọ̀kadà kó lọ forí gbálẹ̀ kó gbàlẹ̀ kú lọ hmm. bọ̀ tí akoto bá wà lórí á sì tún sì kí ọ ẹ kí ló kẹ kó lọ forí gún ìṣó àbí nǹkan ṣẹlẹ àsìkò tá a wà yìí gbogbo àwa sálẹ wọṣà gbogbo àwa tá à ń kọ mẹẹtì gbogbo àwa kínní àsìkò yìí bó bá jẹ five kọ́bọ̀ ló bá ní one thousand ló ní two thousand ah ilé ìwòsàn pàrọ̀ ń tọrọ owó ẹ̀tọ́ everybody ni responsibility mi ni kò ọ̀hún fọ́ọ̀sì yìí máa kò sí pé bẹ́ẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ eh, ọ̀hún tọrọ ó bá pọ́n tọrọ owó à ń tọrọ owó náà ni èmi ò kí ń sí ibi dé kínní mi ì ń báyàn ṣe mítì ní kí náà porúkọ ẹ̀ èyí mẹ̀kọ á sì kí ọ̀ tí wàhálà ò bá wọ̀ mẹ̀kọ báwo ló fẹ́ wọ Ogun State generally so tí yíyí mẹ̀kọ bá sì kí ọ̀ òun lára iye wa máa ṣe nífọ̀kànbalẹ̀ òun lára ètò kò ṣe máa nífọ̀kànbalẹ̀ so ẹ má jà ta wa jẹ pé ẹ iṣẹ́ wọn náà ń ṣe iṣẹ́ gbogbo àlàyébù yìí ṣe ẹ̀mí wọn bí ò ṣe ní bọ́ ní lójijì àbí bí ò ṣe ní bọ́ lọ́nà tí ò nítumọ̀ lọ́nà tí ò tọ́ ó dọwọ́ wa so èmi látọ̀dọ̀ èmi láti ní ọ̀rọ̀ tèmi o bẹ́ẹ̀ mi ṣe rò ó so wọ́n dẹ̀ máa sọ pé ẹ ó ń sọ ni ó dùn sọ ni èmi ò ní sọ ti máa ṣe but ogun tí kálukú bá máa ṣe àwọn alálẹ̀ ń rí wa wọ́n dẹ̀ mọ àníyàn wọ́n dẹ̀ mọ ta tó ìwọ tó bá tó one million tó sọ pé one thousand ló wà lọ́wọ́ ẹ kò sí wàhálà wàá bá mi tó léèrè so ẹ jọ torí Ọlọ́run àwọn akíkanjú wa ó kì í síbà yẹn sì kàyí ìmájì ó ìtìjú ló tiẹ̀ jẹ́ fún mi gan kọ́ máa sọ pé ọdẹ kò tí ì mọ tíyàwó fẹ́ jẹ níbi tó fẹ́ mọ ṣé ìyàwó yẹn sì ṣe òun fẹ́ sunkún òun fẹ́ ṣopó ni ṣebí tó bá ń jẹ tó bá ń yó láti fún yẹ ẹ̀kọ́ ìjẹ́ pé ah, ọ̀dà ọkọ mi àìṣe tẹ̀ ń ṣe yìí wa ọ̀dà iṣẹ́ wa náà ni o a mọ̀ pé ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá náà ni but ìyàwó gbọ́dọ̀ jẹ tíyàwó bá tíyàn bá jẹ òun ni níyàn máa fi dùn láti sọ pé ah, ọkọ mi o